ẹ máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú bẹ́yìn bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ohun tá à ń gbéyẹ̀wò ni ó dá lórí ipò àti àyè tí obìnrin wà ní agbo òṣèlú jákèjádò orílẹ̀-èdè àgbáyé fi nàìjíríà ṣe àpẹẹrẹ ìyẹn ní ọ̀kúnkúndùn àlejò mi adétòun ó sì wà níkàlẹ̀ pẹ̀lú mi ká tó lọ sí ìdánudúró ráńpẹ́ ẹ mẹ́nu lé ara nǹkan tí ó ń fa ìdíwọ́ tá fi rí àwọn obìnrin pé wọ́n jáde pátápátá pọ̀ náà dìbò láti gbégbó rókè ẹni pé violent àti eh, violent and harassment eh, ìyẹn bíi eh, ìkónípapámọ́ra àti ipò kàkàmọ́ pé tó o bá ṣe lè àní ṣe lè ẹ kí ni ẹ lè ṣàlàyé ẹ̀ síwájú sí i. ẹ ẹ tún rí wípé àwọn obìnrin yìí tún sọ ọ̀rọ̀ nípa wípé ìgbà tó dé lẹ́yìn ètò primaries tán ṣe wọ́n rí wípé àwọn àwọn kan sọ wípé ah o ti gba tíkẹ́ẹ̀tì primaries yìí o ní láti step down fún ọkùnrin tẹ bá rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tó ti tó ti ṣe primaries tó ti tó ti win tó wá fẹ́ lọ fọ́dà tán wá sọ pé step down fún ọkùnrin ìyẹn ó pẹ̀lú nǹkan tí ó hmm. ṣe ìdíwọ́ pàápàá jùlọ àwọn obìnrin mú sọ̀rọ̀ nípa harassment intimidation even violence gan ẹ rí wípé òun náà pẹ̀lú àwọn nǹkan táwọn obìnrin yìí sọ wípé ó jẹ́ ìdíwọ́ fáwọn láti tẹ̀síwájú torí pé ní ọ̀nà àwọn obìnrin kan sọ pé wọ́n máa pè àwọn ní pé ipò tó ń lọ fún yìí ó gbọ́dọ̀ débẹ̀ o gbogbo nǹkan báyìí wọ́n ń pọ̀ kàkà mọ́ ọ̀yà níbi kan máa jẹ́ pé àfẹ́ ní ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn obìnrin torí pé àfẹ́ ohun ẹlẹgẹ́ ni wa hmm. torí pé àfẹ́ àfẹ́ gba àyè a máa rò nípa ọkọ wa a máa rò nípa ọmọ a máa rò nípa ẹbí hmm. kò dẹ̀ sẹ́ni tó fẹ́ fi ẹ̀mí ẹ̀ lẹ̀ mọ́ hmm. torí ohun òṣèlú nítorí náà àwọn obìnrin yìí torí ẹ̀rù wọ́n á ní ok àwọn òṣèmọ́ ayọ̀ wọ́n á yọ̀ǹda ṣùgbọ́n àwọn tí wọ́n ti tẹ̀síwájú nínú ètò òṣèlú yìí ẹ rí wípé wọ́n tiraka wọ́n náwó wọ́n nára wọ́n gbogbo nǹkan tán ní láti lò láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé àwọn jáde fún ipò yìí gbogbo ẹ̀ òun ni wọ́n ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ náà a ò rí pé àwọn obìnrin wọn wọn ò rí lè rọ́wọ́ yọ nínú ètò ìdìbò ó ṣe níláàánú púpọ̀ ṣùgbọ́n a mọ̀ wípé bá ṣe ń ṣe bá ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ní gbogbo ọ̀nà àwọn obìnrin wọn á parapọ̀ wọ́n ti mọ̀ wípé ní àsìkò tá a wà yìí obìnrin ní láti wà ń bẹ̀ obìnrin ní láti fọwọ́ sí ètò ìlú obìnrin láti kópa àkànfẹ́ káwọn ìyá wa kan kàn máa pàtẹ́wọ́ hmm. kan máa jó tẹ̀lé àwọn òṣèlú afẹ́ káwọn náà wà bẹ́ẹ̀ ni afẹ́ káwọn náà jẹ́ olùdarí àti róbìnrin tó ń darí iléeṣẹ́ àti róbìnrin tó ń ṣe àgbẹ̀ tó ń ṣe dójú àmì àti hmm. ráwọn obìnrin tó ń ṣe ohun tó dára nínú Nàìjíríà tó dẹ̀ ń gbórúkọ orílẹ̀-èdè ìlú mìíràn a dẹ̀ mọ̀ wípé tí àwọn obìnrin bá tẹ ara mọ́ táwọn náà gbárùkù títí àwọn obìnrin tó ń jáde a mọ̀ wípé ìtẹ̀síwájú máa wà fún obìnrin nípa kíkópa nínú aṣòfin àti gbogbo ohun tó bá dálé lórí ìlọsíwájú nàìjíríà. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí ẹ má sọ wípé ọmọ yín kò lè lọ sí kò lè di politician kò lè lọ ibì kan kò lè ṣe gba ìyọmọ yín obìnrin á ní pé kò sí bí ọ̀bọ ṣe ṣe rí tí náà kì í tí ò ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ àtọmọbìnrin àtọmọkùnrin gbogbo aláǹfààní láti mójútó ètò òṣèlú lágbọ̀ òṣèlú la ṣì wà màmá wa jẹ́ ká wá yàbàrà lọ sí ibi tí ẹ sọ pé wọ́n pò kàkà mọ́ wọn ṣe gbogbo ẹ̀ tí èmi rò pé téèyàn bá ti kéèyàn tó sọ pé à mo fẹ́ jáde du ipò kan ó ti ní pé à òun kájú ẹ̀ òun ti ní tí òun ní ntẹ́gbẹ́ òun ní náà fi jáde ẹ ìmú àwọn èèyàn tún rò lọ ìdá mìíràn pé ó dàbá wa obìnrin gangan àwa gan ni ìṣòro ara wa tó dáwọn ọkùnrin wọn níbi tó bá lè báyìí là ń bá ọmọkùnrin ọmọbìnrin gan ibi tó lè náà ti ń bá wọn tó dáa arúbìnrin adájọ́ ṣé èrò yìí pé àwọn obìnrin wọn tó dá ìtọ́lẹ́nu ògbìn torí eh, ọ̀jọ̀gbọ́n Obi Ezekwesili ó tiẹ̀ gbé dókè pátápátá ṣé ẹ fẹ́ sọ pé pò kàkà mọ́ náà ní kó náà tó. mi ì lérò wípé wọ́n pò kàkà mọ́ wọn. Mm ṣùgbọ́n nínú ohun tí a gbọ́ pàápàá jùlọ nínú orílẹ̀-èdè àti nínú àkọsílẹ̀ gbogbo ohun tí a gbọ́ lẹ́nu màmá wa wọ́n sọ wípé nítorí pé àwọn ní ìlọsíwájú ìlú yìí ní ọkàn àwọn dẹ̀ fẹ́ gbé síwájú àwọn fẹ́ ṣe ohun rere fún wa ṣùgbọ́n pátì tí wọ́n darapọ̀ mọ́ wọ́n ní pé àwọn pátì wọn ò jẹ́ káwọn fẹ́ ṣe ohun táwọn fẹ́ ṣe hmm. nítorí náà ó dàbẹ́ ni pé ìkan ń lọ báyìí ìkan ń lọ báyìí kò sí pé wọ́n ní wọ́n panupọ̀ láti ṣe ohun tí àwọn ní lọ́kàn láti ṣe fún ìlú títorí ẹ̀ làwọn ṣe yọ̀ǹda ṣùgbọ́n tẹ bá wò náà gẹ́gẹ́ bí a ti ń sọ obìnrin tó bá jáde náà ó máa jẹ́ akíkanjú ni a ti rí obìnrin lákíkanjú tá a ti dárúkọ àwọn màmá wa nígbà náà hmm. a lè sọ nípa Mọ́remí Àjàntòrò ní ayé ìgbà yẹn òun náà akíkanjú obìnrin tó jáde kó bẹ̀rù ṣùgbọ́n a mọ nǹkan tí ó ṣe lóòótọ́ àwọn obìnrin tó máa ma jáde wọ́n ní láti jẹ́ akíkanjú wọ́n láti fọwọ́ sọ̀yà wípé àwọn lè débẹ̀ àwọn máa gbó àwọn máa tayọ nínú bẹ̀ àti ráwọn obìnrin tán tẹ̀síwájú pẹ̀lú gbogbo jàgídíjà gbogbo àwọn ará àwọn obìnrin tí wọ́n tẹ̀síwájú ṣùgbọ́n tó jẹ́ pé ìbò wọn kò kojú wọn láti gbé wọn wọlé ṣùgbọ́n náà tẹ́ bá tún wò náà à ń sọ wípé kí obìnrin wa àtàwọn ìyá wa náà bá ṣe ń tọ́ àwọn ọmọ wa kí wọ́n jẹ́ akíkanjú kán má bẹ̀rù ohunkóhun tán bá fẹ́ dáwọ́lé kán lọ síwájú kán ṣe kán dẹ̀ rí àwọn tó máa gbárùkù tì gbogbo nǹkan tá à ń kí ṣe wípé abẹ̀rù lóòótọ́ ohun ẹlẹgẹ́ ni wá mm. ṣùgbọ́n ayé ń sọ wípé obìnrin akíkanjú wọ́n ìwà láàrin wa mm. wọ́n dẹ̀ lè ṣe ohun tó dára fún ìlọsíwájú nàìjíríà. ẹ ṣe gan màmá wa ẹ jẹ́ ká lọ sílé ìgbìmọ̀ aṣòfin ní eight assembly yẹn àwọn tó fẹ́ kásẹ̀ ńlẹ̀ báyìí a rí i pé obìnrin tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ kékeré wọ́n dàbí bóyá bíi ogún ó lé méjì yẹn twenty two nígbà tá a bá wo ti ẹ̀yìn ẹ̀tàgbà ó dàbí wọn ní bíi méje ni ṣùgbọ́n pẹ̀lú lẹ́yìn ètò ìdìbò tá a ṣẹ̀ṣẹ̀ parí pẹ̀lú ohun tí a rí àsọ ti àwọn inconclusive tọ́run ti sọ ẹni tó ìwọlé ń bẹ̀ ṣùgbọ́n tá a bá máa ro gbogbo ẹ̀ papọ̀ náà ó dàbí pé àwọn obìnrin tó máa wà nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ àti ẹ̀ tí wá sí tìpínlẹ̀ wọn ọ̀pọ̀ wọn lè pọ̀ tó àwọn tí ó lọ tẹ́lẹ̀ tó fẹ́ kúrò ń bẹ̀ báyìí kí lẹ rò pé ó lè fà á torí gẹ́gẹ́ bí obìnrin a máa wò pé ẹ ẹ ti sọ síwájú ẹni wọ́n fẹ́ ro ti ọmọ wọ́n fẹ́ ro ti ẹbí wọ́n fẹ́ ro ti ọkọ títara wọn náà ìmí nínú wọn àwọn tí wọ́n yàn wọ́n lọ kan lọ ṣàṣojú àwọn náà tún tẹ̀ka pé àwọn ò fẹ́ wọn mọ́ ǹjẹ́ ẹ̀yin ò rò pé bóyá obìnrin tó lọ ṣàṣojú ó ti ní nǹkan kan tó ti ṣe tó fi di pé àwọn obìnrin àti agbègbè tó ti lọ yan wọn láwọn ò fẹ́ ní ipò mọ́kẹ́lòmíì lọ yọjú ṣẹ́yìn ò rò pé kílẹ̀ yẹn rí sí ohun tó lè ṣẹlẹ̀ nírú irú àyè irú tó ṣẹlẹ̀ báyìí. ẹ lóòótọ́ kò sí ẹni tó dá pé táwọn ìbọn máa ní nobody is perfect perfect ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ náà àti ráwọn ọkùnrin náà tí wọn ò dá pé tí wọn ò mm. perfect mm. ṣùgbọ́n wọ́n wà níbẹ̀ wọ́n ń ṣe aṣojú mm. nǹkan tá a máa sọ lórí ẹ̀ ni wípé lóòótọ́ a lè rí àwọn ìdíwọ́ kọ̀ọ̀kan tó ń ṣe ìdáwọ́ fún obìnrin láti lọ síwájú láti jẹ́ wà nínú ipò aṣojú yìí gẹ́gẹ́ bí àṣà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àṣà pàápàá jùlọ tẹ́ bá ó ní àyè díẹ̀ tó fi gba obìnrin mm. láti jáde àwọn ẹ̀sìn míì gan wọn gbà kí obìnrin jáde síta wọn gbà kí obìnrin ṣe òṣèlú mm. ṣùgbọ́n mo ti sọ náà síwájú wípé tí a bá ní ẹbí ará ọkọ àtọmọ àti àwọn èèyàn tá a mọ̀ tí wọ́n gbárùkù tì wá láti sọ fún wa pé ó yá ẹ jẹ́ ká dúró tẹni yìí kó ṣe a mọ̀ wípé ó ti ń ṣe nǹkan dáadáa tẹ̀síwájú àwọn obìnrin tó bá máa jáde fún ọ̀rọ̀ òṣèlú ìgan pàápàá ó yẹ kán ti máa ṣe nǹkan kan ní agbègbè wọn hmm. níbikíbi tí wọ́n wá wà torí wípé nǹkan tẹ́ bá ṣe fáráàlú ní ìtòsí yín ó máa tàn kárí àgbáyé wọ́n máa mọ nǹkan tán tẹ́ ń ṣe yàtọ̀ sí wípé kẹkàndá gbé àpò ìdìbò pé ẹ fẹ́ jáde ẹ ní láti máa ṣe àwọn nǹkan kan ní agbègbè yín tó ń jẹ́ kí ìrọ̀rùn wá bá àwọn tó ń gbé ní agbègbè ọ̀dọ̀ yín pàápàá jùlọ ibikíbi téèyàn ní ilẹ̀ Yorùbá máa ń sọ wípé ọmọlúwàbí dára púpọ̀ jù hmm ohun tó máa jẹ́ kí obìnrin jẹ́ ọmọlúwàbí nínú agbègbè àti ní orílẹ̀-èdè nàìjíríà obìnrin tó fẹ́ jáde yẹn ó láti mọ̀ wípé òun ní ẹ̀tọ́ láti rí wípé òun jẹ́ ọmọlúwàbí mm-hmm. kì í ṣe nínú ilé nìkan kì í ṣe ní ọ̀dẹ̀ ọkọ nìkan pàápàá fún àwọn ọmọ àti àwọn ojúlùmọ̀ pàápàá ní mm. gbogbo kíbi tó bá wà mm. ìyẹn ẹni àtúwò ẹ rí wípé tí obìnrin bá fẹ́ ṣe aṣojú àwọn nǹkan kan wà tí wọ́n ní láti ṣe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ nínú pàápàá pátì tí wọ́n bá darapọ̀ mọ́ ìwọ gẹ́gẹ́ bí obìnrin tó fẹ́ ṣe aṣojú yìí mm. o ní láti mọ̀ bóyá pátì tó fẹ́ darapọ̀ mọ́ yìí bóyá wọ́n ní ètò fún àwọn obìnrin ìjẹ́ wọ́n fàyè gbà kí obìnrin lọ síwájú tó bá win ticket láti primary títí déwájú ṣé wọ́n wọ́n rẹ́dì láti tì ẹ́ lẹ́yìn títí tó máa fi di aṣojú náà pàápàá jùlọ à ń sọ wípé nínú pátì oríṣi pátì tá a ní ní nàìjíríà mọ̀ pé wọ́n pọ̀ wọ́n fẹ́ ju eh, ninety one lọ eh. à ń sọ wípé nínú pátì yìí gan pàápàá ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ ǹjẹ́ a ní àwọn obìnrin aṣojú nínú gbogbo àwọn pátì tó ń jẹ́ olùdarí nínú pátì yìí hmm. ṣùgbọ́n tá a bá níyẹn o ti mọ̀ wípé pátì yẹn wọn ò ní ìfẹ́ obìnrin wọn ò ní ìlọsíwájú obìnrin wọn ò kẹ̀dẹ̀ ní fàyè gba obìnrin mm-hmm. ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ láti bẹ̀ kó tó para ṣe ló fẹ́ darapọ̀ mọ́ pátì kan ẹ̀ ń ṣọ́ wípé gbogbo àwọn nǹkan tá a ti mẹ́nu bà yìí ó wà nínú pátì yẹn mm. pàápàá jùlọ o ní láti ní àtìlẹyìn pátì ẹ torí à ń sọ wípé láti pátì ẹ ló ti mm. máa jáde tí ò bá ní àtìlẹyìn pátì ẹ tó bá déwájú gan tó bá yá òtútù fẹ́ tẹ̀lé <laughs> wọ́n máa já sí tó a ní gbogbo nǹkan báyìí ni obìnrin tó bá fẹ́ jáde fún ìlọsíwájú àbí ìdìbò àbí láti ṣe aṣojú gan láti jáde ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo kíní ló yẹ kí a ṣe ká tó mẹ́nu bàrípà fẹ́ jáde tá bá tún wò náà tó bá sún síwájú àwọn máa ń sọ wípé obìnrin tó bá fẹ́ ṣe ohun rere ẹ̀ rí lára ẹ̀ pàápàá jùlọ àwọn ìyá wa wọ́n máa ń ní ọmọ tó bá máa jẹ́ àṣàmù àti kékeré ló ti máa máa ṣẹnu ṣámúṣámú obìnrin tó bá jẹ́ akíkanjú tó dẹ̀ mọ̀ wípé òun ní ètò tó dára fún àwọn obìnrin bó bá ṣe ń bọ́ síwájú ló máa jẹ́ káwọn èèyàn mọ̀ wá lo gbogbo oríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pàápàá jùlọ àwọn mídíà pàápàá jùlọ social media platform láti jẹ́ kó mọ ohun tí o fẹ́ ṣe fóbìnrin gbogbo ètò tó ní láti ṣe fún obìnrin tí ayé obìnrin máa fi dára tàbí tí ìlọsíwájú máa fi wà fún àwọn obìnrin gbogbo kíní yìí àwọn àwọn ìbá ní agenda ó ní láti ní agenda tó fẹ́ ṣe láti kópa nínú ìlọsíwájú àwọn obìnrin pàápàá jùlọ ìlọsíwájú ìlú yìí tó jẹ́ nàìjíríà. ṣé mo sọ ṣáájú ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò nígbà tán kí yín pé ẹ kú jẹ́kọ̀ ẹ̀yìn ara lé o ìwé tán bá bẹ̀rẹ̀ tá a bá tú wọn sílẹ̀ omi wà níkùn ẹ̀yin tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ipò àti ojúṣe obìnrin lágbo òṣèlú jákèjádò orílẹ̀-èdè àgbáyé àwa mú nàìjíríà láti fi ṣe àpẹẹrẹ nípa ààyè tí a tò obìnrin sí lágbo òṣèlú ìyẹn là ń sọ pẹ̀lú àlejò mi arábìnrin adétóhùn ẹ a fẹ́ lọ sí ilé agbára náà kakọ́ lọ ṣe kíni ká lọ mú tàjérò tá a padà dé lágbo òṣèlú sì ń tẹ̀síwájú ṣùgbọ́n kí n sáré fi eléyìí kún un lórí ètò lágbo òṣèlú ẹ kú ojúlọ́nà nǹkan tí a fẹ́ máa ṣe ó ní ṣe pẹ̀lú ìbéèrè ìbéèrè bíi current affairs ó lè jẹ́ nípa tàṣà ó lè jẹ́ nípa ti eré ìdárayá ìyẹn tó máa ní ṣe pẹ̀lú bí ìjọba orílẹ̀-èdè ṣe ń ṣe àbí wọ́n ṣe gbé kalẹ̀ ẹ kú ojúlọ́nà ẹ máa fojú sọ́nà ní ìgbàkigbà tá a bá máa nà sórí afẹ́fẹ́ à ń bọ̀ náà.